Adébáyọ̀ Ìjẹ̀bú ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta òsì rí kan àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní ló ń báyé ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú wèrè kan kí dá gbọ́ kí dá lù mo funfun fi láronú ọ̀rọ̀ mẹ́ta wèrè mọ́ orígbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n tó yé olókùú àdá ọ̀rọ̀ mẹ́ta wèrè mọ́ fẹ́yìn àdá mi roko kàn sọ́n kó ń gbọ́ ọ̀rọ̀ mẹ́ta wèrè kan àdúdú níṣẹ́ Elédùmarè kò sẹ́ni tó lè yé ìmọ̀lẹ́ ayé ń kánjú ẹ̀dá sáré ayé ìràkìtẹ̀ ọmọ àdọ́là ẹni wọ́lá ó dájọ́ fún ní kòtò nfààní láṣọ yẹn ojú la fi ń mẹ́po ẹ̀rẹ̀kẹ́ la fi ń mọyọ̀ oúnjẹ tó bá mí ayọ̀ ni ojú la ó fi rí ọlọ́run rè dáyé máa ti mú run ẹ̀dá máa yá orúkọ máa rẹ bí kí bí ẹsẹ̀ rẹ̀ ń sáré ẹlẹ́yà ilé tàbí kọ́mọ ìrìn ló ní ẹ̀wọ́ ọmọ alárẹ̀ àkọ́kọ́ nẹ́rẹ̀ yẹn. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta òsì níbọn àdìtú ọ̀rọ̀ ń wà rẹ ní rọ́ǹbàyé ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú èrè kan kí dá wọn pọ̀ kí dá wọn lù tọ́mù funfun fi láronú ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ kan orígbẹ̀yìn ọ̀rọ̀ ó tó yé olókùú àdá ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ kan lè fẹ̀yìn àdàmì rògbò kọ́msán kóńgbà ọ̀rẹ́ mẹ́ta rere kan ajáre láṣàlùwàlà ní mọ́ṣáláṣí ìkókò ìrìnàjò rẹ̀ máa rí ajú tó kù nínú kótó ará ọ̀run ni wàsáyé wa kiri ebìrìkò kéṣà ìrè bọ́jà ọmọdé a máa ṣeré òṣùpá ègún tó ní bàbá nílé lóko irú àwọn egun wa rẹ̀ máa ń jújà ìgboro kárìmúrọmọ ológòdò àmà ìgbà tọwọ́rú ẹ̀ àmúlọmọ ológòdò kúrò nídìí àmúyérú ẹ̀ kálíbù olókùnrin gbànàjọ àmà àbọ̀ ìtúpẹ́ gbogbo bóyá oníhun mi àgbẹ̀sán gbogbo ẹ̀ oníhun àbèrè ọ̀rẹ́ wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta òsì ń kàn àdìtúwọ̀rọ̀ ń wà ọ̀rẹ́ ní rọ́ǹbàyé ọ̀rẹ́ mẹ́ta rere kan yàgbẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú èrè kan kí dá wọn gbọ́ kí dá wọn lù dáàmú funfun fi láronú ọ̀rẹ́ mẹ́ta rere kan onígbẹ̀yìn ọ̀rọ̀ ó tó yé olóko àdá ọ̀rẹ́ mẹ́ta rere kan efẹ̀yìn àdàmíró kó kọ́ mi sọ́n kó ń gbọ́ ọ̀rẹ́ mẹ́ta rere kan wá béèrè àbúrò ọ̀fọ̀ bóni gbóhùn àlémú lẹ́gbẹ́ wọ́ọ̀dì sọ̀yẹ́rì náà tó mi jẹ́ ayé ọba tẹ̀ pátí ẹ̀yà wa jẹ́ bọ́ọ̀lù kunu nẹ́bí ìyẹn dúdú tọ́kí àpò tọ́kí rọ́ọ̀ṣì máa fi ṣe gbá náà ẹ̀ àná àsọ́nà ọmọ ẹ̀ ìgbà ẹ̀ ṣì ń bọ̀ mú yíwá adémọ́lá ìyẹn jẹ́ ayé ọba ẹ̀sán máa ṣì ń bọ̀ ẹ̀rọ̀ tì ẹ̀ ẹ̀jẹ̀ ká máa níṣòro yá o mọ̀lára àkọ́kọ́ rí mi sọ̀rọ̀ wé Deborah Thomas mọ̀lára first. Táyé ọmọ Kádéré ṣe o kí n sọ nínú ẹ̀kọ́ kẹ́ jókòó kẹ́ máa wò. mẹ́ta wèrè kan olùkú mẹ́ta òsínwí kan àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní ló ń báyé ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú wèrè kan kí dá wọn pọ̀ kí dá wọn lù kọ́mọ funfun fi láronú ọ̀rẹ́ mẹ́ta wèrè kan orí gbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n tó yé olókùú àdá ọ̀rẹ́ mẹ́ta rere kan. fífẹ́ yìn àdàmì roko kan sọ́n kó ń gbọ́. ọ̀rẹ́ mẹ́ta rere kan. àdìtú níṣẹ́ Elédùmarè kò sẹ́ni tó lè yé. mọ̀lẹ́ ayé ń kánjú ẹ̀dá sáré ayé. ìràkìtẹ̀ ọmọ àdọ́là lọ́dọ̀ ẹni wọlá. ó nìyàn ṣiṣẹ́ bí tẹrú fọkọ dẹ́ni ọ̀la. òun dájọ́ fún ní kòtò ń fani láṣọ yẹn. ojú la fi ń mẹ́po ẹ̀rẹ̀kẹ́ la fi ń mọyọ̀. oúnjẹ tó bá mi ayọ̀ ni ojú ó f ọlọ́run rèdí ayé máa ti múrun ẹ̀dá máa yá orú àmàrè bí kíbi ẹ̀dáre ń sáré ẹlẹ́yà ilé tàbí kọ́mọ ìrìn ló ní ẹ̀wọ́ ọmọ alárẹ̀ àkọ́kọ́ lẹ́rẹ̀ yẹn. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta òsì ń kàn àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní ròǹbáyé ọ̀rẹ́ mẹ́ta wèrè kan rẹ̀mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú èrè kan kí dá wọn pọ̀ kí dá wọn lù tọ́mọ funfun fi láronú ọ̀rẹ́ mẹ́ta èrè kan orígbẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ ó tó yé olókùn àdá ọ̀rẹ́ mẹ́ta èrè kan fẹ́fẹ́ yìn àdá mi roko kọ́msán kó ń gbọ́ ọ̀rẹ́ mẹ́ta èrè kan ajáre láṣàlùwàlà ní mọ́ṣáláṣí kókò ìrojú rẹ̀ máa rí ajú tó kù inú kótó arọ ọ̀run ni wàtá ìwà kíru ebì rúkọ kéṣà ìrè bọ́jẹ́ ọmọdé a máa ṣeré òṣùpá ègún tó ní bàbá nílé lóko irú àwọn egun wa rẹ̀ máa ń jújà ìgboro kárìmù lọmọ ológodò àmà ìgbà tọwọ́ rẹ̀ àmì lọmọ ológodò kúrò nídìí àmúyé rẹ̀ kálíbò lókùnrin ìgbànàjọ àmà àbọ̀ ìtúpẹ́ gbogbo ẹ bóyá oníhun mi àgbẹ̀sán gbogbo ẹ oníhun mi àbèrè mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta òsì ń kàn àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní rọ́ǹbàyé ọ̀rẹ́ mẹ́ta wèrè kan yàgbẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú wèrè kan kí dá wọn gbọ́ kí dá wọn lù tẹ́mọ̀ fòfò fi lárònú ọ̀rẹ́ mẹ́ta wèrè kan orígbẹ̀yìn ọ̀rọ̀ ó tó yé olókùn àdá ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ìfẹ̀yìn àdàmì roko kọ́msán kó ń gbọ́ ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olóníhun wá béèrè abúlé ọ̀fọ̀ bóni bóńwà lébu légbe wọ́ọ̀dì fàyẹ́rì rẹ̀. kí ni òye sí ah! i àfikọ́ lọ́njẹ́ kó yí sí fún wa jẹ́ òun pé látara ogun ṣe forí kú òun ṣe wà látò thirteen thousand five hundred naira ni mo rí kó jọ. thirteen five ah, ṣéyìn wọn wá tó ni ah, o ṣe máa dúpẹ́ tiẹ̀ o ṣe máa dúpẹ́ tiẹ̀ látàárọ̀ tó lu ààrẹ tí ń forí wọ́ọ̀rùn káàkiri tí mo ti ń forí wọ́ọ̀rùn kiri sọ ma pé kí n tó rí nine thousand eight hundred tí mo kó lọ́wọ́ yìí ó dọ́lọ́wọ́ ọ̀rọ̀ mọ́ rẹ̀ àjẹ́ pé èmi àjà ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo owó tèmi ṣàjọ ibi seventeen thousand eight hundred and fifty. seventeen thousand five hundred ó tó bẹ́ẹ̀ mo ń fojú ká lórí ìmọ̀ bó tó wà. èmi ọmọ kọ́ ń ká. ń ká. ó ní ibi ẹ̀kú sínú ẹ̀kú sínú ṣe kọ́bọ jẹ́ o ìjì tọ́lọ́ tí ẹ ṣe wá kéré bẹ́ẹ̀ ṣé torí pé ìwọ fún ẹ mọ kékeré. ṣé mo pé ìka ọwọ́ ọ̀dọ́gba tẹ̀sẹ̀ náà jọra wọn ká mọ̀ tiẹ̀ tí wàá sọ ti owó rírí nídìí sí ajé ẹ jẹ́ ká gbà pé alájọ òkú gbàjẹ́ fẹ́mi lónìí nù. ẹ ẹ wù ẹ mọ tí mi kò sọ ẹ ti ta ẹyàn ṣẹ̀ka kan pa kó lè wú gọ́gọ́ díẹ̀ sí i níta kọ́lẹ̀ yóò ti rìn kankan o bẹ́ẹ̀ ni o ẹja ẹja bọ́ ta ká gbọ́ pa owó sí o. ẹ èmi wá ní ìmọ̀ràn kan fún wa. ẹja gbọ́. Hmm. èmi rò pé irú owó tó wà lọ́wọ́ èmi rò pé irú owó tí yóò wà lọ́wọ́ tí a mo ṣe ń wo ti fẹ́ bọ́ sí ìlọ́po méjì tọ̀dọ̀ mi tó bá lè fún mi ní owó díẹ̀ pọ̀ tọ̀dọ̀ mi ìwàhálà mi ò lè mú wọn bá nínú ọjà. ọgbọ́n ìmọ̀ kọ́ kó kó fíìmù náà díẹ̀. ẹ fún un náà. ẹ ẹ méjì àṣìbá ẹ já bọ́ tà ní ẹ dárí pẹ̀lú òun ká wọ owó sí i. àgbà kan ló ń gbòjì náà nínú náà là ń torí wọ́ látàárọ̀. ní kò sówó gbòjì náà tẹ́lẹ̀ inú òòrùn wà. bẹ́ẹ̀ ni ẹja tètè kọ torí báyìí bá tó mú nǹkan bọ̀ ńlá rò kiri pẹ́pẹ́ fún gbogbo ilé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tala wẹ́lẹ̀ wò báyìí. ọjà lọ sí ara wọn sẹ ọlọ́run yẹ ọ̀gbálù. ọ̀làwùwà ahànàmọ̀yà ọlọ́mọ tí fojú sórí ọlọ́mọ tí forí sojú agbẹ́rẹ́jẹ́ ẹ̀gún kùkù tí omi jíngì jíngì ẹ̀yin lẹ̀ sílẹ̀kùn owó ẹ̀yin lẹ̀ sílẹ̀kùn ọrọ̀ ẹ̀yin lẹ̀ sílẹ̀kùn gbogbo orí kàtó bí mo ṣe ń pè yí tẹ̀ jẹ́ mi. ẹ tó wá jáde ní òòrùn lónìí o òòrùn tó bá ti sà ẹ wá jẹ́ mi ní òwò owó di ẹ ṣeun ẹ ṣeun ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ sálẹ̀ ẹ̀ ṣèkìní yìí náà ẹ jáwọ́ ń bẹ̀ àdàbà kéńké lúké tẹ́ ẹ mú bọ̀ ọjà dà. bàbá kí ló tún jẹ́ àdàbà kéńké bí. àdàbà kéńké lúké là owó owó ní jẹ́ bẹ́ẹ̀. Ah, ah. àyà mi ò yáwó pé ah, ẹ ní ká pẹ́ yẹ. kò yé yé ẹ gbọ́ tí Yorùbá máa ń sọ pé àdàbà kéńké lúke kò sọ́jà tí ọ̀nà rí abọ́jà kan bẹ tá jẹ́ ọ̀nà rí. kò sí o kò sí. sọ yìí sọ wọn ná Tokyo wọn ná ní New York. New York New York ìrànwọ́ tó dé New York débẹ̀. ó ti mọ ṣe fìlà bí ẹni àti. ẹ kí ó ń kálukú yín ọmọ akówó rẹ̀ wá náà báyìí bẹ́ẹ̀ bá sì ti ń dawó náà lẹ̀ àwọn àgbà báyìí. ọ ọwọ́ ààrẹ ni làbí tó wáyé ààrẹ ni ẹrù jọmọ wọn ẹrù jọmọ wọn. ẹ káre láì ẹ̀yìn ṣiṣẹ́ kọ́ ọ̀dá sọ àwòrán ọ̀wọ́ ṣòkòtò adébáfòmi tí sọ ọmọ wọn lójúde àbúrò jù ẹ ti gbìyànjú tó yẹ kẹ́ ẹ gbà báyìí kẹ́ ẹ lè bá àdéhìyàn ẹ sì déhìyàn ẹ ti yá mọ́ jìyà lọ́fà nítorí kẹ́ ẹ mọ́ bá a jìyà kẹ́ ẹ mọ́ bá a ṣẹ̀sìn ayé ẹ ní ṣẹ̀sìn ẹ sì ní jìyà. ìgbésẹ̀ tọkàn báyìí ẹ gbé kété odò lọ abà kẹta lójú ọ̀sẹ̀ lọ́hùn ẹ wàá pọ̀n mi wá sí gbàgede mi ẹnì kọ̀ọ̀kan àgbá kọ̀ọ̀kan ní o ọba tán. ó sì di dandan ká pọnmi ọ̀hún. yóò kún a gbọ́dọ̀ kún. ẹyin wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe kí níbẹ̀ mi bẹ́ẹ̀ ni pé ẹ bó láti mọ̀ wá lọ odidi odò

àwọn alánà kan. ẹ tó bá ti jẹ́ pẹ̀yìn lẹ́nu orí ara yín lẹ́ lọ́ọ́ fi ru omi wá o ah. ẹ ẹ sì gbọ́dọ̀ jẹ́ ọ́ sẹ́dàrú lójú ọ̀nà kíre yín ọmọ bá àdẹ̀bù kíre yín ọmọ pẹ̀dé hmm. kò jù bá ń lọ. bàbá ẹ sọ gbogbo eléyìí náà fún àtẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ẹ. ẹ bí n bá sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ apáti kípa ọ̀tajà ìkọ́ra. ẹ wọ ẹni sùúrù ẹni sùúrù ẹ ẹ ọlọ́run ìjọ kiri wá fún wa o. Ah, ẹ̀jẹ̀ àṣẹ bí a ṣe sọ. ọ̀hún sọ bẹ́ẹ̀ náà gbogbo akọ́lára ló kékeré bíi tẹ̀ ṣòkòrò ṣe kó rọrùn tiẹ̀ ní mi ò rí kórè báyìí ṣòro kórè yẹn máa ó máa jábọ́ tó bá mi. mo sì rún bàbá a rún bàbá. ẹ ẹ sọ kí ni ká lọ. bọ́yá ká kàkì. ẹnìkan àgbà kan má jọ ọ sí ẹlẹ púpọ̀ ọ̀yà ọ̀yà bísí ọ̀bá pẹ̀lú ẹ̀ nìkan ìfẹsẹ̀ ní kiri tábì fún mi. Ah, ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ọ̀pẹ̀lẹ́ yọ̀dà báyìí bá ti gbà láti. amọ̀kájọ́ látayọ̀ ìjẹ̀bù ọ̀rẹ́ mẹ́ta wèrè kan. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ìlú mẹ́ta òsì wíkàn àdìjú ọ̀rọ̀ ń wà ọ̀rẹ́ ní ló ń bàyè ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ mẹ́ta jẹ́ àwọn pẹ̀lú èrè kan dídá wọn gbọ́ dídá wọn lù tọ́mọ funfun bí láronú ọ̀rẹ́ mẹ́ta orí gbẹ̀yìn ọ̀rọ̀ kó tó yẹ ológun ajá. ìrani burú onídé méjì akọrọ ajé ó pèsè pé ta wọn ni nǹkan jẹ ọrọ̀ ajé ẹ yà pọ̀ oúnjẹ tó bá mi ayọ̀ ni ojú. mama rebi kí pẹ́ẹ́sẹ́ rèmi sáré ẹlẹ́yà ilé bàbí kọ́mọ ìrìn ló dẹ̀ wò ọmọ alárò ẹ̀ àkọ́kọ́ náírà yẹn. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkú mẹ́ta ó yíkan àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní ròǹbáyé ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú èrè kan kí dá wọn pọ̀ kí dá wọn lù kọ́mọ funfun bí ládùrónú ọ̀rẹ́ mẹ́ta àbùmọ̀ oríkẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ ó tó yẹ olóògùn àdá ọ̀rẹ́ mẹ́ta àbùmọ̀. àtikọ́ àtikọ́ síbẹ̀ máa là kó sì gbọ́dọ̀ là.

àbùlọmọ olóògbé gbogbo ní ìyàmúyẹrù ẹ má lè polókùnrin gbanájọ á máa bọ ikú pẹ tó pẹ bóyá. ọ̀rẹ́ mẹ́ta wẹrẹ kan ọ̀rẹ́ mẹ́ta wẹrẹ kan olùkọ́ mẹ́ta oṣù yìí kan àdìtúwọ̀ rọ̀ ń wà. bàbá bá mi bá mi oh. bàbá pálára <laughs> àti kọ́ wípé àhàlà a sì gbọ́dọ̀ là ó di dandan hmm. kájé nìyàn láyé ti yà wá. ẹ jẹ́ èèyàn. Ah, ah, àṣẹ àṣẹ àmì jésù. ọlábùtòrò omi ilé aládó arìbímúrè omi rí ọ̀tún mọ̀bà ọ̀yọ̀ tẹ́rẹ́ gbára sẹ́lẹ̀ mọ́ farapalà àpò omi omi tó o bá délé omi kó o kí baba omi tó o bá délé omi kó o kí yeye omi tó ọba délé kó o kí awo tó wojú rí kó o kí ìyá mi dàdàbírí omi bodè ọlọ́run péré àgòrò tó kù lóde ọ̀run kí wọ́n darí rẹ̀ sí ilé ayé o. ilé mi ti bẹ lọ́dọ̀ mi kó darí rẹ̀ wá sí ilé ayé fún mi. wọ́n darí tìyín náà sọ́dọ̀ mi. àṣẹ ire yín ọkàn yín la. àṣẹ ẹ kú ìyànjú o ah, ẹkùn omi náà ò kún dẹ́mú dẹ́mú kódà ń sẹ́lẹ̀ ojú òsì ní tìyín. àṣẹ àṣẹ ẹ gbìyànjú kárakára kẹ́ ẹ lè bá jẹ́ èèyàn ẹ sì jẹ́ èèyàn. ẹ ẹ ẹ bàbá mo ti fẹ́ bèrè tipẹ́tipẹ́ mo kàn ní kí n má bẹ̀ yín ẹ jọ àwọn omi tá wá pọn tá à ń pọn èyí kí ni nǹkan tá fẹ́ fi ṣe gan. okú làákàì ọ̀kàrẹ̀láì ní tí ọ̀bá yé ni àbéèrè náà ni omi ìwẹ̀ bọra ajé lomi yìí hmm? bẹ́ẹ̀ ni. tóun máa fi wẹ̀. èmi sáwọn ẹbọra máa kọlà ni. rárá òun kí ó fi wẹ̀ ẹbọra kan bẹ lóde ọ̀run ẹbọra ajé ní í jẹ́ òun ni ó fi wẹ̀ ẹ bọ́mọ òrìṣà bá sì ti fọtí wẹ̀ ajé ó gbé so ẹbọra máa ń wẹ̀ wọ́n á máa wẹ̀ àti èèyàn àti ẹranko àtàwọn àlùjànnú bá a bá ti dami sórí ipa ẹsẹ̀ níbọ̀ gbogbo wa là á wẹ̀. ẹ ẹ bàbá ẹ dákun ṣé pé kò sí yàtọ̀ kankan láàrin àwa àti àjànú gbogbo apátápátá la máa wẹ̀. bẹ́ẹ̀ ni o hmm. bẹ́ẹ̀ ni. ẹ nǹkan tí mo ṣe ń sọ pé ìgè ló máa fi wẹ̀ nù wa nìyẹn. Ah, ah! am I monster. ìwọ ló súnmọ́ díẹ̀. ẹ wá gbọ́ o a ti débi tá à ń lọ báyìí o ọ̀rọ̀ bùṣe o ọwọ́ àpò ètùtù àṣekẹ́yìn tẹ́ ṣe báyìí hmm. tẹ́ fi dọlọ́mọ àtàbátùbù fìyẹ̀wẹ̀ tẹ́ fi máa wẹ̀ nú ajé ẹ wàá lọ sinmi oṣù kan ná ká tó ṣètùtù yòókù ah, ah. ah. lẹ́yìn oṣù kan á wàá mọ bí tùtù yòókù lọ torí bí èèyàn bá ń fi gbogbo agbára sáré ń sáré pẹ́ ẹ lọ sinmi ẹ wo kọ rẹ wa kò tí kò tí rẹ wa o. ẹjọ ẹ má fún wa vacation. Mhm. Mhm. Ah, eh. ẹ sáfẹ́ tètè lówó yìí kíákíá. Ah, bẹ́ẹ̀ ṣé wò wá egun wá sí lè. Eh, ah, ṣé gbogbo gbìyànjú tẹ ẹ bá fẹ́ ká gbà ẹ jẹ́ ká gbà ní ìsìn ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá pẹ́ lórí ìgbọ̀nsẹ̀ èsìkèsì ó bá yẹn bẹ́ẹ̀ ló bá yẹn bẹ́ẹ̀ àwa sì fẹ́ lówó. tọrọ bá dẹ ti pẹ́ ńlẹ̀ jù ó máa ń gbọ́n sí i. Eh. ẹ sábẹ́ tètè ṣe kinní yìí pàápàá owó yọ̀ọ́sà yà á yìn owó náà ti dé owó náà dé ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́lá mi bàbá ẹ kú wá. lọ́dọ̀ àwọn àwọn àkìkì níbo lè fẹ́ wá àkìkì báyìí. àmọ̀ sáà ni wọ́n bá ní o. ìdí tútù ló ẹ wà ló àṣà. ìdí tútù ló ń jọ náà. yàrá yìí yàrá yìí yàrá yìí là síbẹ̀. ẹ ẹ wo ẹ bá fẹ́ẹ́ ṣe ṣe tó. bí ah. ẹ bá ní kí n wó olùkọ́ nípa torí ìlú mo ṣe wà yìí agbára sì bẹ̀bẹ̀ rẹ̀ egun bẹ́ẹ̀ ni. má ní kí n ro bí egun mi sì ṣe le àti bágbára tó ṣe wà fún mi sí <laughs> yóò dàbí pé ká kọjú tọ́nà Abẹ́òkúta ká lọ lè dókè Olúmọ wó. tó tì yóò ṣe wá sọ́yọ̀ kó wá wókè tó wà lọ́yọ̀. Hmm ṣáà máa ń sọ kọ́tọ̀kọ́tọ̀ tiẹ̀ ẹ mọ bó ṣe ń ṣe mi hmm. bí agbára ẹ ṣe gùn mí hmm. níṣẹ́ ló dàbí kí n gbá kékeré máa lọ sí òkè àràfá kí n lọ ṣàwálẹ̀. ọbẹ̀ dà kábà wò ah, ah. kí ni mo ṣe yín báyìí ọ̀tọ̀ ń kaba ọ̀tọ̀ làràbà àràbà tó jẹ́ pé gbogbo ayé ní wàràbà ẹ̀ lọ́ọ́ yé dàwó. má kò bá mi òdi kọ́tọ̀kọ́tọ̀ wo yẹn. àràbà tó jẹ́ pé gbogbo ayé ní wà. ó yẹ lè wo àgbẹ̀gbà kó jù bẹ́ẹ̀ lọ. Ah, alákùnfà. ẹ bá kú yàn. ẹ ti di ọ̀wọ́n rí ọmọ asẹ́gi lówó. ìgbà yín ó dùn bí ayé ìwòrì ọmọ àtàkùnlà sọ̀rọ̀ ẹ gbébì kan jìfà bíi koto iṣẹ́ lẹ́sẹ̀ yìí ó ẹ o ayé ní gúnyàn eru ń ṣe àní á síbi tí náà á sì níbi ayé ní takùndínà yìí ajé tẹ ẹ pè sì ti dé ajé ti jẹ yín gbèjègbèjọ ogún àtúrà lájé owó yóò sì dé ah, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. dàdá Ture ọ̀hún ìsìnwìnsìn abẹ́yẹlé ògbé ìwọ nìyá ọba ìwọ nìyá àjòyè ìwọ nìyá èkánlú ẹni ajé faraba ní í sẹ́nu èèyàn tó ọba faraba ní dé èèyàn igbá ńlá làwọn òde o àyàmọ̀ làwọn òde ọ̀pá pàásìkò òmìnir hùn pàásìkò òmìnir yóò láwọ wọlé de ọ̀yọ́ ìgbà àgbẹ̀ni bẹ́ẹ̀lẹ̀ yìí o ẹ wàá gbé ọkọ̀ kan èyí tó ọba ti gbé wọn o ti yàn pín rẹ nù gbé kọ yàn pín rẹ bọ́ ọba sì ti ń gbé báyìí ọmọ àsúre ni gbogbo òre rẹ ni ó sì dọ́rùn òní ni kò ní dọ̀la ọ̀yá ọ̀yá. Elédùmarè mo tún dé o mo tún dé o tèmi dọwọ́ rẹ o ọlọ́run o tèmi dọwọ́ rẹ o ẹ má jẹ ìyẹn kú yan o. kúnlẹ̀ akúnlẹ̀ ni ẹ má jẹ ìyẹn pé ẹ má jẹ ìyẹn pé yẹn níbo tọ́yìn àkàrà ẹ̀yọ̀ kan ẹ kó àpẹẹrẹ kan mo yàn kéré jù mo yàn kéré jù nínú pín mi mo fẹ́ yàn pé irú ti kí n lówó bíi irú Abíọ́lá hùn bí kí n tó níjú kábíọ́lá gangan lọ àmì mi ò fẹ́ mi kúkú fẹ́ mi gúngún bíi ti mi tú sẹ́là wá ẹ bá ń ṣe bẹ́ẹ̀ mọ́jẹ́ mi mi ò kúrò ẹ jẹ́ ń rówó náà o ẹ jẹ́ ń rówó náà kí n rówó sáyé o. mo la lè gbéná àwọn àgbà ìbá yìí. bẹ́ẹ̀ kan ìkàlẹ̀ rẹ ló gbé wọn kì í ṣe kéyí ẹ̀ wá alágẹnu èyí sí mọ̀. àwọn ọmọ pẹ́pẹ́ mi ò gbé wọn ẹ mọ jà ọyẹ ẹnì kejì ọyẹ bọbẹ bọbẹ bọbẹ bọbẹ. ọdọ tí ẹ yàrá ìlú wa bá yàrá bíi kíní báyìí náà lọgbẹ tí ẹ ṣí jẹ náà ní sísí sísí ọlá lọ gbé kíní jàre gbẹdọgbẹ ńlá báwọn ní àsì. yeah god i'm here. ó yà sí fìlà sí fìlà sí fìlà. tó ọlọ́run mo ti dọdọ ẹ o hmm. mo dé mo fẹ́ gbé kì máa yìn kankan gbòòrò kórè ẹ̀. ẹ má ṣe pé àìṣe pé bí gbogbo tí ẹ bá wí àrò ọ̀rọ̀ mọ́. rárá sà ẹ gbogbo ṣe ń sọ̀rọ̀ ni kí mi máa yí wọ́n yan kan gbà tó débẹ̀ tó dáa ni mo fẹ́ yàn àwọn olùṣìwòrè ẹ ti fẹ́. ní kí n máa dárúkọ gbogbo wọn ilẹ̀ máa ṣù ṣùgbọ́n mo wá kó gba àwọn olówó tí mo mọ̀ yẹn pátápátá mo kó owó wọn pọ̀ mo kó ọlá wọn pọ̀ ẹ kí gbogbo ẹ̀ kó jẹ́ ti tèmi nìkan lórí burúkú. ó yẹ kó tí wọ́n ń lára o kí gbogbo ẹ̀ kó jẹ́ ti tèmi nìkan mo tún fi ọlá àti ipò àti mọ̀ àtòkìkí bàbá wa pálára tí wọ́n ṣiṣẹ́ fún wa mo fi tọrọ kó jẹ́ ti tèmi kí gbogbo ẹ̀ kó wá bá mi. ọmọlúwàbí bí sí o ní ìgbà lọ́wọ́ ń fọlá àwọn tọrọ ni kí ni ti ẹ báyìí. dà ti gbọ́ ti gbọ́ ti gbọ́. èyí tó bá dà ní ọ̀sẹ̀ máa wú tiẹ̀ lọ. ẹ jí gbogbo ìhùn bàbá kí o jẹ́ ti tèmi o bẹ́ẹ̀ ni kò rí kárọ̀ rọ̀ mọ́ èmi kìlá ní ọmọdé yanjú kí n yanjú pátápátá nínú gbogbo ẹgbẹ́ mi kí n ta gbogbo ẹgbẹ́ mi yọ wá kórí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀. gbèǹgé kan títí tán pàdé òwò bá ń gbé. ẹ̀pẹ́ tá a bá dé èyí ẹ̀ o. kí ló dé? ìsẹ̀nu èkó ṣe wà ìwọ ló ní ká ké pè ọ olóògbóhùn wa ní òréré òréré òréré bàbá mo ké pè ọ lónìí olúwa dá mi náà mo fẹ́ yan ìpín ìpín gidi ìpín ńlá kẹ̀kẹ̀kẹ̀ olúwa yàn fún mi nínú ògo rẹ yàn fún mi nínú àánú rẹ pèsè owó fún mi owó kàǹkà owó tó tóbi owó tó pọ̀ owó bí owó. lóde kò mú kí wọn ọkùnrin àwọn obìnrin náà ni ó gbàtọ́ wọn ó gbàtà yá wọn. ee rọ owó ńlá kàǹkà owó ń bẹ lọ́wọ́ tó ìkọ́ládé òun òfurá ní nǹkan ayébẹ́rẹ́ ló lè ròyìn olúwa ò sànú owó ń bẹ lọ́wọ́ fọlọ́ sún alákìjà àwọn èèyàn mọ ni àmọ́ èmi mọ ò bàbá. wọ́n gbà gbé ten ten picture ọ̀la ìtọ̀rọ̀. àyẹ̀rọ kèló lọ òun náà bẹ́ẹ̀ sẹ́ sálọ̀ ní ìsìn kọ́lọ́mù jọ̀rọ̀ rẹ̀ dà. olúwa ooo pọ̀ bí ọ́ ni o owó ń bẹ lọ́wọ́ Àlíkò Dangote ọmọye dírà tó ní mọ́ olúwa sànú mi. lo time picture time picture. Mm-hmm. òun náà ń bá ọ̀là school káàkiri ní ìsìn kọ́lọ́mù sànú àwọn méjèèjì. ah bàbá gbàgbé mi o jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀wí ayé ti wí ẹ̀gbọ́n rẹ gbà á ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ lórúkọ jẹ́ kó sọ̀rọ̀ ọ̀gá yìí náà ti nù. yàtú o tó gbé tó gbé. mo ti yà bàbá. ọ̀gbẹ́ni má gbé náà má gbé náà. kí ló kí n tiẹ̀ ń gbà wọ́n jọba. èyí ọba ti gbé ti dìpín rẹ o ìpín ẹni òsì jù kọ́ ọ lẹ o. ni mo mọ̀ pé má ní ìgbé mo fi láàrin mo fi láàrin àwọn adáwà yìí ìpínlẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta yàn yìí o ìran àwòrán kì í sùn egbèrè ò oorun ẹ máa gbégbá ìlọ ilé yìí ẹ gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ mú ẹ gbọ́dọ̀ kíyàn ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè kódà lẹ́kùté lébàdìbò bá ẹ gbọ́dọ̀ wó bẹ̀ ẹ yàjú látàlẹ́ tílẹ̀ ẹ mọ́ ni o ẹ sì máa fọkàn súre ẹ máa fọkàn súre gbogbo tẹ́ ẹ bá sì tọrọ arọ̀ ọ̀rọ̀ tó bá ti wá dàbẹ̀júmọ́ fẹ́ tẹ́ ẹ ti rí tọ́yẹ̀ làbáyé àti débi tá à lọ nù ẹ wàá sì gbà ń wò ọba nǹkan kan bẹ nítorí ọba ti bá bẹ ìpín rẹ kò sì ní yẹ kò ní yẹ kèé ṣe kèé yẹ ọwọ́ alákẹ̀dùn èsì mọ̀ ọmọ ò já lọ́wọ́ láyà ọmọ kì í já láyà alákẹ̀dùn kò ní yẹ ọ kò ní yẹ ọ kò ní yẹ ọ. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkú mẹ́ta òsínwí kan àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní ló ń báyé ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú wèrè kan kí dá wọn pọ̀ kí dá wọn lù tọ́mọ̀ funfun bí láronú ọ̀rẹ́ mẹ́ta wèrè kan orí gbẹ̀yìn ọ̀rọ̀ àdá ọ̀rẹ́ mẹ́ta wèrè kan. ìfẹ́ yìí àdá mi roko kan sọ́n kó ń gbọ́. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan. àdúgbò níṣẹ́ Elédùmarè kò sẹ́ni tó lè yé. mọ̀lẹ́ ayé ń kánjú ẹ̀dá sáré ayé. ìràkìtẹ̀ ọmọ dọ́là lọ́dọ̀ ẹni mọ́lá. ó nìyàn ṣiṣẹ́ bí tẹrú fọkọ dẹ́ni ọ̀la. òun dájọ́ fún ní kò tó ń fani láṣọ yẹn. ojú la fi ń mẹ́po ẹ̀rẹ̀kẹ́ la fi ń mọyọ̀. oúnjẹ tó bá mi ayọ̀ ni ojú la ó fi ọlọ́run rèdí ayé máa ti múrun ẹ̀dá máa yá orúkọ màrè bí kí bí ẹsẹ̀rẹ̀ ń sáré ẹlẹ́yà ilé tàbí kọ́mọ ìrìn ló ní ẹ̀wọ́ ọmọ alárẹ̀ àkọ́kọ́ lẹ́rẹ̀ yẹn. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta òsì rí kan àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní ròǹbáyé ọ̀rẹ́ mẹ́ta wèrè kan rẹ̀ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú èrè kan kí dá wọn pọ̀ kí dá wọn lù kẹ́mi funfun fi ládùrónú ọ̀rẹ́ mẹ́ta èrè kan orígbẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ ó tó yé olókùn àdá ọ̀rẹ́ mẹ́ta èrè kan fẹ́fẹ́ yìn àdá mi roko kọ́msán kó ń gbọ́ ọ̀rẹ́ mẹ́ta èrè kan ajáre láṣàlùwàlà ní mọ́ṣáláṣí kókò ìrànjú rẹ̀ máa rí ajú tó kù inú kótó arọ ọ̀run ni wàtá ìwà kíru ebì rìpò kéṣà ìrè bọ́jẹ́ ọmọdé a máa ṣeré òṣùpá ègún tó ní bàbá nílé lóko irú àwọn egun wa rẹ̀ máa ń jújà ìgboro kárìmù lọmọ ológodò àmà ìgbà tọwọ́ rẹ̀ àmì lọmọ ológodò kúrò nídìí àmúyé rẹ̀ kálíbò lókùnrin gbànàjọ àmà àbọ̀ ìtúpẹ́ gbogbo ẹ bóyá oníhun mi àgbẹ̀sán gbogbo ẹ oníhun mi àbèrè wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta ó sì ń kàn àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní rọ́ǹbàyé ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú wèrè kan kí dá wọn gbọ́ kí dá wọn lù tọmọ funfun fi lárònú ọ̀rẹ́ mẹ́ta wèrè kan gbẹ̀yìn ọ̀rọ̀ ó tó yé olóko àdá ọ̀rẹ́ mẹ́ta wẹ̀rẹ̀ kan. ìfẹ̀yìn àdàmì roko kọ́msán kó ń gbọ́ ọ̀rẹ́ mẹ́ta wẹ̀rẹ̀ kan. wọ́n ló ní wọn á béèrè abúlé ọ̀fọ̀ bóni bóńwà lẹ́mu lẹ́gbẹ ìwọ́dì sọ̀rẹ́rì náà fúnmi jayé ọba tẹ̀ pátí ẹ̀yà wa jẹ́ bọ́ọ̀lù kunu nẹ́bí ìyẹn dúdú tọ́kì àpò tọ́kì rọ́ṣí má fi ṣẹ́gbá náà ẹ̀ àná àsọ́nà mọ́ẹ́n ìgbà yẹn ṣì ń bọ̀ múyíwá adémọ́lá ìyẹn ń bí ayé ọba ẹ̀sán máa ṣì ń bọ̀ ẹ̀rántí ẹ̀jẹ̀ ká máa níṣẹ́ níyàwó ọmọlára àkọ́kọ́ rí mi sọ̀rọ̀ wé ìjẹ̀búra tọ́ba ọmọlára fọ́ọ̀tì. táyé ọmọ kádéré ṣe o kí n sọ nínú ẹ̀kọ́ kẹ́ jókòó kẹ́ máa wò. ṣeé ṣe fún mi kí n má sùn látàlẹ́ àná títí tí lè má fi mọ́ padà ọjọ́ kejì mo ti wá dọkùnrin báyìí peter awolade fẹ́ ṣe bẹ́ẹ̀ báyìí ah, ọlọ́run ẹlẹ́gàá ni kẹ́yìn ọ̀pẹ́rẹ́ wò. 你。 so wá rè àbáyá apára rẹ ò ní dáa ni àbí a ṣépè fún bàbá ni mo lági mo pọ́n mi òfò òfò báyìí lómi ẹ̀fọ́ ṣe kí ni tálálà apára òfò kí ni máa kí ládàá náà tí wọ́n fi ẹ̀bà lẹ́kẹ́ ní gbogbo ẹ̀rọ yẹn. Ha? Ha? Is that not iṣẹ́ lóògùn ṣẹ́ yéè iṣẹ́ lóògùn ṣẹ́ ah! ah! ládùn wàhálà tí mo ti ṣe ládùn wàhálà tí mo ti ṣe ládùn wàhálà tí mo ti ṣe àyè bàbá yìí ò ní dà iṣẹ́ lóògùn ṣẹ́ mi ò ti burú àyè. Ah! Nice one. Nice one. Àlàyé kẹ́rẹ́ àbí kí n lọ pè é agbára igi àbí kí ló ń kọ́ yìí tó eh. ìṣẹ̀lẹ̀ yìí gbà wọ́n látọjọ́ yìí eh. àbí ẹgbẹ́ wọn látọjọ́ lọ́dún owó tá a fún yín that breach of contract. mo fẹ̀bọ́lẹ̀ fẹ̀bọ́lẹ̀ sáré ọmọ ìjà ṣẹ̀dá ni. Eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wo bẹ́ẹ̀ bá tiẹ̀ rí làlójú eléyìí ṣé ẹ rí làlójú tiwa ni. gbogbo owó tẹgbà lọ́wọ́ pátá tẹ tẹ tẹ gbogbo ẹlẹ́pọ̀ ah, tẹ bá wà pọ̀ tá àwọn àpọ̀kọ̀ yà fún mi. bẹ́ẹ̀ni sẹ́rí ah, sẹ́rí tẹ̀bà ọmọkẹ́ lọ́mọ o sẹ́rí hmm. onírọ̀lẹ́mọ̀ parọ́ o kíkà ọmọ sì parọ́ o sẹ́rí páńpẹ́ ìyàtẹ̀ẹ́dẹ́lẹ̀ yìí ah. ẹ jẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín sẹ́rí gbogbo fìlà wèrè tẹ́gẹ̀ tẹ́gẹ̀ tẹ́gẹ̀ bẹ́ẹ̀ni ẹ jẹ fìlà síyà lọ́rùn ni èmi lèmi sọ bẹ́ẹ̀ fún yín. bẹ́ẹ̀ni èmi kò ẹ jẹ̀bi ẹ jẹ̀bi apálára ò sì ká fún yín oore ló ṣe fún yín oore ẹ̀ kàn dàbí ẹni pé ibi ní ṣe fún yín apálára ọ̀nàwó yín o owó yín ni. bàbá ẹ kó wa gbogbo wàhálà tẹ́ ẹ ṣe pátápátá tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ tẹra mọ́ṣẹ́ ni ẹ mọ̀ lówó lọ́wọ́ jẹ lẹ́wì odò lọ apálára èjìká mọ̀ níye kan ẹ̀yin èèyàn mi àtẹlẹwọ́ ẹni kì í máa ta ní jẹ. ẹ mú wa bàbá ẹ̀yin ọ̀rẹ́ wa ṣe wá rí báyìí iṣẹ́ tá a bá ń ṣe là á tọ́jú o òwò tá a ṣe là á béèrè sí. Si bí gbọ́dọ̀ bá ń gbọ́dọ̀ lodò omi atasíyan lójú omi atasíyan lẹ́nu ẹ níṣẹ́ kankan lọ́wọ́ ẹlẹ́ẹ̀fẹ́ ṣáájú owó gbóná èmi ò lè ṣe yín o bí n bá ṣe fún yín ẹ kàn para ayé dànù ni ẹ sì ṣẹlẹ̀ bọ́mi ẹlòmíì jẹ ṣùgbọ́n ẹ lọ wáṣẹ́ kan tẹ́ ẹ máa ṣe bẹ́ ẹ bá ti yan iṣẹ́ kan láàyò ẹ wá n ó gbìyànjú fún yín ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ bẹ̀gbẹ́ pé ẹ tàwọn ẹgbẹ́ yín yọ èmi ọ̀náwó yín èmi èso ń jìbìtì o òótọ́ lawó ń ṣe o alákàn àwọ̀ gbọ́dọ̀ kúrò bàbá hmm? ẹ bá ń fún wa lówó wọn ojú là fi sẹlẹ̀rì ọ̀rọ̀. E- èwo ni ọgbà nù èmi kàwé mi mú ẹ jẹ́ kó wa ẹ jẹ́ kó wa sẹ́mi kọ́ ni mo kéré lọ́wọ́ wa. ẹ bá wọ́n wà lé kí mo ṣe yàrá yìí. ẹ kó wa ẹ kó wa ẹ kó wa owó ràmọ́ lójoojú owó ràmọ́ lójoojú ẹ sọ́jú ẹ sọ́jú owó ràmọ́ lójoojú owó ràmọ́ lójoojú. ọ̀rẹ́ mẹ́ta wèrè kọ́ ọ̀rẹ́ mẹ́ta wèrè kọ́ ọ̀rẹ́ mẹ́ta wèrè kọ́ ọ̀rẹ́ mẹ́ta wèrè kọ́ ẹ̀tẹ́ra òsì rí kan àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní ló ń bàyè ọ̀rẹ́ mẹ́ta rẹ̀ kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú èrè kan kí dá wọn gbọ́ kí dá wọn lù tọ́mọ funfun fi láronú mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ para wọn. bàbá mo ṣe wọn já ẹkú ọmọ ojú òní tì í. ìfọ̀mọ̀ ẹsẹ̀ o. àṣẹ. àǹkàrà irú àkà inú rèé o. ṣẹ́kẹ́ ṣì ń. bó ṣe ń jẹ ló ń ṣòro ó ẹlẹ́nu sìn ín. ṣì ń. irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ lọ́tọ̀ ẹ tó o. ó ṣẹ̀kẹ́ ṣì ń. sìn sìn àkàrà inú rèé àkàrà yẹn ti dáná jẹ́ kó ṣọ̀rọ̀ sí ẹ lẹ́nu sìn sìn sìn àkàrà iná rẹ̀. àkàrà iná rẹ̀. ó ṣe ẹ̀kẹ́ sìn sìn. sìn sìn sìn. àtẹ̀kọ́ mú ìjọba wọn lórí sìn ló máa di. Àkàrà náà rẹ̀ o. Ó ṣẹ̀dá ṣe ṣe ṣe ṣe. Àkàrà ló. Àkàrà ń rẹ̀ o. Èlò. Àkàrà fifteen ẹ̀kọ́. Àkàrà é ẹ̀kọ́ kan. Mẹ́kọ̀ọ́ àkàrà rẹ̀ ó ṣẹ̀kẹ́ sí sí sí sí àkàrà yẹn kìláàdì ti délẹ̀ o màámi ló ń dín èmi mò ń tà á in conjunction mo ṣe pẹ̀lú màmí ẹjẹ́ ẹjẹ́ ẹ̀yẹ́ òjò. àfọ̀tìrẹ̀ yẹn lálejò lè torí ẹ̀rọ àtòyìn náà àkàrà yẹn kìláàdì ti délẹ̀ o akọrọ ajé ìyàwó. ó ṣe kẹ́ ẹ ó dà lẹ́sẹ̀ dáadáa ni ẹ ṣe ń wo. ẹ fún mi ní ata. hello. ẹ wọ gbogbo ẹ gbogbo ẹ gbogbo ẹ. dákun bá fi méjì sí fún ọ. bá mi máa yẹ fi méjì sí. àyè ṣe yá mi o ẹ mọ̀ ta o. àmì àmì àmì. ẹjọ́ mọ̀ wá o. ẹ ṣe yà o. ó ṣe kẹ́ sí sí sí sí sí. orí o méjì sí ẹ ti ìyá mi o ẹ ṣeun ẹ mọ̀ ta o oh, ajá mọ̀ wá o. àkèrè. ẹyin ó ṣe kẹ́sì. sàládà òwúrọ̀. ìṣẹ́yìn ni mo bá wí látẹ̀ ẹ̀kọ́ ẹ̀dẹ̀ dá mi lóhùn. ẹ ṣe mo wá ní ìhùndọ́ lónìí àmì ọmọ mi ò fẹ́ o èmi ò fẹ́ o. Ah, àṣepọ̀ gbẹ́dọ̀ ni mo sọ fún ọ látàárọ̀ ah, mo ní ìmọ̀ pé yóò ya ọba òun ṣebí èmi ni mo ní pé tó o bá ti ń kiri bọ̀ kó wá gbòó ṣé mo mọ̀ pé ọ̀sán ni lọ ta ẹja fáwọn èèyàn táwọn ọmọ bọ̀bá ni wọ́n bínú ajá ní òtí débi. ẹ ṣe ni pé kí n má ta pé kí n kiri kí n má ta ṣẹ́jà ni lóra kan lọ́wọ́ mi ṣe bẹ́ẹ̀ ìlera kan lọ́wọ́ mi àbí kílẹ̀ bá mi sọ tí òdùn lẹ́nu yín gan-an. ẹ̀yin nìkan nínú abẹ́ mo máa jẹ gbèsè yín àti kejì yín tó gùn tó ní tó ní gbàsẹ́ yẹn mo máa jẹ gbèsè mo máa jẹ gbèsè yín ṣọ́ọ̀fì ṣe yín ni. Mulika ah, Mulika ṣé ọ̀rọ̀ ẹja náà ló fẹ́ dà àrífín láàrin mi àti ẹ báwọn tó ń pòṣe lé mi lórí tó ń sọ pé èmi ló ń gbèsè lẹ́nu ẹ Mulika. ẹ jẹ́ mi lówó ni nà. ẹ lè rí owó báyìí ọlọ́run gbọ́ ọlọ́run mọ̀ pé mi ò. ọlá ìgẹ̀ máa fún mi ní owó mi. Monica kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ọba ọba sọ fún mi lọ́rùn Monica màá sọ fún pé mo ti sọ ọ ti pẹ́ sọ fún pé mo ti. Monica Monica ọmọ ìyá ọlọ́jà Monica Monica Monica ọyà mi ládàá owó yín ẹ̀yà. kí n yọ ní kíni. Monica ìwọ. mo rò pé ayé ń ṣe ọ kí n yọ ọ̀làdà ah, kí ló dé ọwọ́ afẹ́yìn ẹ̀wọ̀n gi ọfẹ́ gbà yẹn ni. ọjọ́ mi lówó ni kọ́ bá gbọ́ mi. ọba jẹ́ ọba jẹ́ olówó sí ẹni ọ̀pá ni. Ah. ọgbẹ́ ti ọlápẹ́ ọlápẹ́ tètè dé ni o mo lè sẹ́lẹ̀ sẹ́lẹ̀ kẹ́ tó dé o. Eh, ọ̀dà ẹ eh, wá nígbà tó wá fẹ́ pa nísìn nítorí èlò èlò lọ́jọ́. múrí márùn náà jẹ mí. múrí márùn náà lọ́jọ́ ọlọ́pàá yẹn sí. ẹ má dájọ́ fún ẹ má dájọ́ tẹ fẹ́ fún lówó ẹ má dájọ́ tẹ fẹ́ fún lówó. ọ̀dà àwọn ò ní dájọ́ fún. ẹ mọ ẹyọ tí mo fẹ́ gbó lọ́wọ́ rẹ̀ ò tí ì ọlọ́run yọ ọlọ́run yọ. báwo ìkẹ́ tún pèmí lọ́la yín. ó lọ sí ó ní ìdíbi ẹni tó gbọ́ ọmọ pọ̀n ìdí ni mo fi gba ni fi gba tiẹ̀ rárá ìdí ni mo fi. gbẹnu ẹ lọ gbẹnu ẹ lọ. ẹni ẹ̀wù kan fáyín. ẹni ò gbẹnu ẹ lọ èsì orí ìgè ìgè ìgè ẹ̀mí ló mọ̀ pé ọ yọ tẹ mẹ́ta bẹ́ẹ̀ mẹ́ta mọ̀ pé ọ èsì orí ìwọ àti kejì rí àgàní oníkẹtẹjẹfẹ ọlákẹtẹjẹfẹ ṣé kété nìkan ní bẹ lájà ní tí fi máa jẹ gbogbo gbà kò wá sẹ́lómi lábúlé mọ́ tí wọ́n mọ̀ sí lówó bí owó ẹja bí owó búrẹ́dì bí owó tán oríṣiríṣi. mo lè lówó mo lówó ṣe bí Àjàní. ẹnu ẹ lọ ẹnu ẹ lọ Àjàní ṣe kínní Àjàní ṣe kínní ah ah ló tẹ̀ ń jẹ gbèsè káàkiri báyìí ẹ̀yin náà rí kàṣíkan ni ẹ rí bisẹ́ lọ. kò sí pé àríbísẹ́ lọ àwọn èèyàn fi bẹ́ẹ̀ gbà tá a ṣiṣẹ́ ni wọ́n ní pé iṣẹ́ tá a kọ́ láàmú sọ pé a fẹ́ ṣe. tẹ bá wá rí sẹ́ńkọ́ ẹ̀ ṣe àbẹ́ tó bá jẹ́ pé iṣẹ́ tí fèmí jara lọ ń ṣe. iṣẹ́ tèmi wá bá yín rí tí n ó fún yín hmm. iṣẹ́ tó rọrùn hmm. tí ò nira kankan ni hmm. n ó fún yín ọ̀dà n ó wàá mú yín débi iṣẹ́ tẹ́ mọ̀ sí. ṣùgbọ́n o èkejì rẹ n ò rí àgbà ní ìwọ ni mo rí ìwọ ni n ó sì máa fà bí ó ṣe pé n ó sanwó ìwọ ni màá fún lówó tí n bá fẹ́ kẹ́ ẹ lọ ibi iṣẹ́ ìwọ lọ́ọ́ máa lọ. a ti jọ dóde níbi tí o fi dé. àníjó àjọ máa lọ ibẹ̀ eh. lèmi náà lọ nísìnyí. ṣé ibẹ̀ lẹ́yìn lọ báyìí. ibẹ̀ mọ̀ lọ báyìí. báàkì wọn tẹ̀lé yín ajani ajani ajani obìnrin mèrè sí ipò ní ọmọ rìn káàkiri. ige tó o bá mọ̀ pé o ní sẹ̀sì tẹ̀lé bí báyìí ibẹ̀ mọ́ lọ báyìí. ẹ bá ti tẹ̀lé yín kò sí wàhálà kò sí wàhálà àmọ́ ibi tó máa ń rìn bẹ́ẹ̀. jẹ́ àlọ́ ẹ bàbá sọ́bàjà ni. sẹ́kúnlẹ̀ àkàìdẹ́sẹ́ ìyàwó ládé lẹ ọkàrẹ ègè hmm. mo sọ fún ọmọ oníbẹ̀ èèyàn bá ní ṣe ló kù iṣẹ́ kúnlẹ̀. ẹ ibi iṣẹ́ tẹ ní à ń lọ ń dà. ibẹ̀ náà la dé yìí. kí ni iṣẹ́ tó wà mí ah. nígbà àwọn ọ̀kọ́ lé yìí. ọ̀dà kọjú ẹ̀ sí i hmm. sórí gbogbo ọdí ọ̀pẹ ọkọ̀ kọ̀ sàn tó bá ọsẹ tán ọ àmọ́ pẹ̀ ìgùn. kíta ni ó gbọ̀ pẹ̀ ìwọ. tó bá ti àmọ́ pẹ̀ ìgùn sọ wá rí gbogbo àwọn ọmọ tútù orí ẹ̀hún ògè ọ̀hún tó bá àwọn eléyìí tí ọba tó ọ ó tún bọ́ yìí ó tún wọn gbogbo sọ wá rí àwọn gbígbẹ ti di eléyìí mm. ọkọ̀ọ̀kọ̀ wọn gbígbẹ wálẹ̀ báyìí mm. tó bá wọn gbígbẹ wálẹ̀ tán ó wá bọ́ sórí tútù ó wá wọn lọ́ba tán. ẹ lè lo gbígbẹ náà mm, àwọn yẹ kẹ lo gbígbẹ gbígbẹ náà máa da lórí àti bàbá. a fi gbígbẹ sàti bàbá tútù là máa kó lè tọ́jọ́. èmi ni kí n gọ̀pẹ́ àmọ́jọ́ ọmọ ilé ẹlẹ́mu ni tí mo gọ̀pẹ́ njẹ́ òmò bẹ̀rẹ̀ àwọn ẹ̀pẹ́ gígùn ẹ wo ẹ tó bá rí kó wò yín dáadáa o ẹ ìsèyàn rè bá mi o ah, ẹ dá o ẹ ìsèyàn gidi bá bá olórí burúkú nìyí o èmi lórí burúkú. wàláì lórí burúkú ni. bàbá ẹ lórí burúkú. ẹ ma ẹyin lè mọ́mọ́ tí wádìí igi ọ̀pẹ ni. ẹyin lè mọ́mọ́ tí wádìí igi ọ̀pẹ ni. ẹyin lè mọ́mọ́ tí wádìí igi ọ̀pẹ ni. báwo ni báwo ni báyìí. ti bá sọ̀rọ̀ jẹ́nu ti gbọ́ ti gbà. ó dẹ̀ ti gbà àmọ́ tójú báyẹn jẹ́ má jẹ́ kóun yẹ o. mo ah, yí yẹ̀bi báwo sórí jẹ́ kí n sọ wọn fún ẹ sórí gbogbo ohun tèmi bàbá yẹn sọ ẹgbà kó bó ṣe máa rí ni. ẹ má fún máa búlé wò wá o. Oh, máa búlé báwo mo ṣe máa fún ojú ọmọ abúlé wò ìwọ gbà pé n tèmi sọ yẹn àgé ìmọ̀ ọmọ mi. àyẹ̀ rí bẹ́ẹ̀ o torí a bó ṣe lọ nígboro bàjẹ́ bàjẹ́. ọ̀rẹ́ a ríra lẹ́tà. Ah, ọ̀rẹ́ sọ pé òun ti bá ẹ sọ. ó bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ta sọ mi dẹ̀mọ́ èyí tó mm, eh, anyway tí èmi náà bá fi ẹnu ara mi sọ̀rọ̀ kò sí tó bad, mi lọ sórí bí n ṣe rí Like mo láìkẹ́ gan-an yá mi in fact abíbẹ́ ni pé mo rí ọmọ to rẹwà tó báyìí lábúlé rí even gan ní gbòòrò àwọn ọmọ to wà ń gbòòrò gan náà àwọn náà ò fi bẹ́ẹ̀ rẹwà jù báyìí náà lọ èyí tí ò tún rẹwà tó kan wà ìṣòrí bí n ṣe wá ń wẹ̀ mo láìkẹ́ gan-an tó bá lè fẹ́ mi inú mi máa dùn gan-an ó tiẹ̀ wá mọ tí ó convince mi pátápátá sórí hmm. oúnjẹ tí mo wò yẹn ojú màmá mi gbogbo. irọ́ ni èmi tí ojú lọ́lọ́ máa ń dá yàn. gbogbo nǹkan ló fi jọ̀yà mi látòkè délẹ̀ gbogbo ẹ̀ ṣe rí kúrò bójú gbogbo everything ó tún wá mọ́ra bí wọn ah. ìyẹn ló pa mí. ọ̀dàládélé kùsìkò tó ẹ̀sọ́ bí a kò yé mú yé mi àmọ́ ìyókùn ẹ̀rí yín bà mí agẹ́yẹ́mọ̀ gbòòrò yẹn rí yín bà mí tẹ bá ti wá nǹkan máa ṣojú àánú kiri báyìí tẹ bá ti wá rí kọtẹ yẹn wá báyìí ó ti tán ojú ìmọ̀ káńbẹ̀ ni. jẹ́ kí n sọ àwọn kan fún ẹ sórí bí mo ṣe wà mo yàtọ̀ nínú ọkùnrin o ó yẹ kí obìnrin bẹ̀rù àwọn ọkùnrin náà especially àwọn ọkùnrin tá a wà nígboro àwọn tá a mọ̀ tó lọ ní town ó yẹ kán bẹ̀rù àbọ̀ tí mi yàtọ̀ gidigidi ṣé wọ́n kàn ń pè mí ládélé mo kíw gan hmm. yà má wo aṣọ tí mo wọ̀ tàbí irun tó wà lórí mi o àdéhùn tí n bá báyàn ṣe máa ń gbìyànjú láti mú ṣẹ ìtì bá tún bọ́lọ́run mi gan ṣe máa ń gbìyànjú láti mú ṣẹ gbogbo tí mo bá ìsàn yẹn gbà pé bó ṣe máa rí nìyẹn jẹ́ kí n bẹ́ẹ̀ ní kinní kan onífóònù. àwọn onífóònù àwọn ọmọ onísìn. nẹ́tíwọ̀kì ẹ ò tẹ̀ fi yẹn lẹ̀ di nẹ́tíwọ̀kì lẹ̀ kó sáà ní sí mo máa fẹ́ fóònù lọ́la. bẹ́ẹ̀ ni ọ̀ ọ̀ ah, ṣé bá lè ṣe Ẹ̀yà màmá mi. Ládélé! Ládélé o! Ládélé! Ládélé! Ládélé! Kí ló dé? Wàhálà wa o! Wàhálà dé! Kí ló dé? Níbo níbo ni bàmí rẹ láwọn ń lọ? My dad. Ẹ bàmí rẹ. Ẹ wọ́n lọ sí farm gbèsè gbèsè igi tí wọ́n lu bàbá igi tí wọ́n lu bàbá lọ́wọ́. my dad ah dad my dad tẹ̀lé my dad. ọ̀rọ̀ my dad náà ọ̀rọ̀ my dad náà má bọ̀ ibo ni má bọ̀ ibo ni jẹ́ ibo ni ibo ibo ni mo fi wọ́n sí tẹ́lẹ̀ ibo ni fi wọ́n sí ni. my dad wálé my dad ojú ọjọ́ dé my dad sọ́kọ̀ wálé. where is my job ibi ni mo fi wọ́n sí. where is my job. ẹ wo ẹ dúró báyìí ẹ dúró báyìí ṣe rí ẹ nítorí burúkú ẹni tí mo fẹ́ kẹ́ ẹ̀ nà ánà bàjẹ́ rẹ̀ yé ẹnu yé ẹnu pa ẹnu pa ẹnu pa ayé ma bẹ̀jẹ̀ ayé ma bẹ̀jẹ̀ yé ẹnu jọ̀lọ ẹnu mu ẹnu mu ẹnu mu ẹnu mu ẹnu mu ọdọ sí ọdọ sí ẹmu ọdọ ọdọ ọdọ ọdọ ẹ má bọ̀ ẹ má bọ̀ ah. ah. ọba dé ọba dé dé tí o sílẹ̀ tí o bá dọ̀nà kó béèrè o òdìgbẹ́rẹ́ o ọ̀dà lárìíra ẹ bọ̀ bọ̀ àtọ̀run dọ́rùn àtọ̀run dọ́rùn wa ti bá bẹ́ẹ̀ ẹ níyàwó ni ọmọ yìí ṣé kó wálẹ̀ kó dúró sókè. sọ́yẹ́rì mi àkàngbé o àkàngbé òkúnnù mi àdìsá o àdìsá òkúnnù mi àdìsá o àdìsá òkúnnù mi àdìsá o àwa la gbé kọ́mẹ́dì sókè tó fi lọ lọ lọ kìkìá. ọ̀tí àwáyà sí ọlọ́run mo dá ah! mo dá lórí ah! mo dá lórí. bẹ́ẹ̀ kó n ṣe fún wa yóò jẹ gbèsè a kọrin lálẹ́ bíi bíi kí là ń pè ní. ó dà fún mi ní tíráàkì kan sí. Ah, <laughs> ọ̀sán ló lórí pàápàá ìwọ ni ó mú wa. èmi eh. tó bá jẹ́ bẹ́ẹ̀ ló yẹ kó ẹ ṣe. bẹ́ẹ̀ kọ́ bó ni. jókòó yàrá ló jókòó yókù bó o wà ní. ìbílẹ̀ wà lẹ́tí mú gbogbo ẹ̀ jẹ́. kí fẹ́ bọ́ lọ́nfà ọ̀gá ìgbádùn ní fàájì lẹ́yìn ṣe ń bí ìbànújò ti ẹ̀ ráyè hmm. ẹ̀yà ti gbèrò ní tì hmm. ogun tó dojúkọ wáyé gan ọkọ̀ hmm. ojú ogun àgbáyé nígbà tí yẹn bá jókòó kalẹ̀ tí orí kẹsì kan ogun ńlá ni ọ̀rọ̀ ah, <laughs> gbé alékè ni. Eh, a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ a ṣe gbogbo ẹ̀. kíní jẹ́ kíní àná. Ah, ah, <laughs> ẹrù rẹ kíní ló tún gbédè yìí eh, eh. ó sàmì pé kíní ń tọ́ fúrí tó ń tọ́ fúrí ẹ ṣe rí gbogbo ìgbà téèyàn bá ṣe wà láyé hmm. ẹ tí nǹkan kan ò ṣe ìyá mi tó ń dín àkàrà hmm. ebi ò ní pa yín. Ah! <laughs> mo jẹ́rìí ẹ oh, mo oh, jẹ́rìí ẹ ní gbogbo ìgbà tí ìyá àgìlá nípa fi ń bẹ láyé hmm. ah, ah, ebi ò ní pa gbóngbó wa dọ́jú alẹ́ mo jẹ́rìí. mo fẹ́ kẹ́ fọwọ́ yẹn gbáyà. <laughs> ẹyẹ wọn gbèrè abẹ gbèrè ọdẹ. àjàní múrin sẹ́nu ká gbèrè ọdẹ torí orin ẹ̀dúnkú bá dá lọ́mọ rẹ̀ ẹ gbé. ẹ sí mi nímú. ìyá alágàrà. orin sínsìn sí mi lẹ́mu. ìyá alágàrà. lọ́mú pa ìyá alágàrà mú wa. ìyá alágàrà. lọ́mú pa ìyá alágàrà mú wa. ìyá alágàrà. lọ́mú pa ìyá alágàrà mú wa. ìyá alágàrà lọ ti rákà báyìí ah! epo àkájíǹde nù epo àkákù epo àkákù ẹ bẹ̀rẹ̀ orin ni ó dára ẹ kò sẹ́ bóòlù ṣe wọn kó wà níbí ah! bóbi ń ṣe nǹkan oṣù bó bá rò rò mọ́ ọmọ. Ah! ilé ẹ̀sán ojú tá a yọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó dáa àdúgbò lọ́wọ́ lọ́wọ́. ó fi nílò òun ni. àmọ́ ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ má ti jẹ́ ọ̀rọ̀ kan ń gbé mi inú ó dẹ̀ sì ń gbé mi lọ́kàn ọ̀rọ̀ lóyìnbó yẹn ni ṣé ló kan àyà mi ló wà látọjọ́ ohun mo ṣe ni kí wọ́n bá yín pé ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ jọ kẹ́ ẹ gbìyànjú gbogbo ọ̀nà kọ́nà tẹ bá mọ̀ tẹ bá lè gbà láti jọ tẹ bá lè bá mi wá owó kí mi tẹ̀ fi lọ sílùú òyìnbó ṣó yẹ yín mi lè fẹ́ kẹ́ mọ̀ wípé eh, ilẹ̀ àánú yẹn ló máa ń ṣú o ọlọ́run ọba ò kì í ṣú ẹ jọ ẹ ṣàánú mi ẹ jọ mi ìlẹ́lòmí àfẹ́ méjèèjì mm. mi ìlẹ́lòmí àfẹ̀yìn méjèèjì tọ́lọ́wọ́n bá tó dá mi. sórí sórí ní tèmi ní tèmi orí mi tán àbọ̀ àbọ̀ mọ̀ kò síbi tí mo fi pamọ́ fún ọ àti ìró àti ìró mi o àti ìbú mi o gbogbo ẹ̀ lọ́mọ̀ tí ó ti yọ sórí tọ̀dọ̀ mi mọ́ fọkàn sí nǹkan kan nítorí pé ipò ọlẹ́ àwòrán bá ń sá ni mí òbọ̀ sẹ́ni tí ò ní nǹkan kan I no get property. ẹ so wọn á ní àtọ̀tọ̀ tèmi gan tó ń wò yìí sọ́ra gùtàn kò ní nǹkan kan fi pé èso ń ṣe bí ṣe ń bọ́lẹ̀ ní ń karobótó ní ń karobótó kọ́lọ́n kó sànú gbogbo wa ni èmi gan-an lè dá bùkátà ara mi gbé ká tó wá sọ pé bùkátà yẹn lẹ́ni jágbọ́ kàn ká fọkàn sọ́dọ̀ ọlọ́run ni o fọkàn lọ́lọ́run ni o. ẹ wo ẹ má ti jẹ ẹ má ti jẹ èmi náà mọ̀ wípé kò sí rẹpẹtẹ lọ́wọ́ yín àti ṣùgbọ́n mo kàn bẹ̀ yín ni ṣe rí ẹ fi sọ́kàn ẹ gbìyànjú lọ́lọ́run ọ̀pọ̀ ẹ bá mi gbìyànjú ìgbàgbọ́ ti pé tèmi bá fi travel kúrò ní country nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta ṣe àgbègbè sáyé wa máa yàtọ̀. bẹ́ẹ̀ni ètò. ọlọ́run gbà fún wa ọlọ́run dùn tí a àgbẹ́kẹ̀lé wa ò ní já sásà àmọ́ jẹ́ àgbẹ́kẹ̀lé ọlọ́run. àkàrà ti tutù àyè. ẹ jẹ́ máa gbé lọ. Ah, ah. ẹ jẹ́ máa yí wá mi. ẹ jẹ́ máa gbé lọ bàbá bá yí wá gbóná. bàbá yí wá gbóná. má ṣe bẹ́ẹ̀ bá yẹ fẹ́ tí ń sún ọ̀nà ìyájọ́. ọjà lọ́dọ̀ wa ń bọ̀ mo fẹ́ ra àwọn nǹkan dání lọ bí n bá ti ń lọ lélòpin ọ̀sẹ̀. kí lè fẹ́ lọ ṣe lélòpin ọ̀sẹ̀. iṣẹ́ mọ̀ mò ń dákà lábúlé bí n bá ti lọ́dọ̀ wa lópin ọ̀sẹ̀ ní ti dákà. ẹ ẹ tún dín àkàrà mọ́ ẹrù tẹ̀ ń rì. ẹrù ọ̀rà ọmọ ẹrù ọ̀rà èmi ṣẹ́gun jẹ̀mí èèyàn lọ ẹ máa ṣe díẹ̀ díẹ̀ iṣẹ́ ti gbọ́ ọlọ́run á fi wá lérè. àmì ọlọ́run tí ń lò ẹ ṣe. ẹ jẹ́ báyìí wo kankan náà.

mo sì ti lọ abúlé wa báyìí ní ìsinsìnyí èyí tí mo fi ń kó lè wà ẹ dákun ẹ ló máa ń bá mi pé ẹ mo mọ̀ bẹ́ẹ̀ ẹ dákun ẹ má bínú sí ẹ gbọ́ torí pé kí ni bó ti wà yìí ní ìsìn mọ́tò tí ó dàbúlé wa òun ni wọ́n ń dúró dè mí bí n bá ti tètè lọ wọn ò jà ìjùlẹ̀ ṣé ẹ lè dúró dòdò ọmọ oúnjẹ. mọ ẹ ìyá àkànkẹ́ wọn ní kó fún yín tí má ti kó fún yín wọn ló máa yé yín. ìyá àkànkẹ́ ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó dá àwọn ọmọ tiẹ̀ náà sí ọlọ́run ó wà pẹ̀lú rẹ̀. mama ẹ ẹ kánu. mo jẹ́rìí ìyá àkànkẹ́ yóò tún ìka yóò ti pé o sì jẹ́rìí ìwọ gan fúnra lára rẹ̀ pẹ̀lú ọkọ mi. mo ti fẹ́ máa lọ nínú o ò ní dúró kí n fún ẹ ní nǹkan kan ni ah, kò tiẹ̀ jẹun. mo ti jẹun mọ kí tó ah. máa bọ torí mo sì fẹ́ dọ́dọ̀ àwọn yòókù náà ah. láti fún wọn ní. owó tí wọn ò káre láyé lẹ pẹ̀lú ọmọ mi o yóò ju ẹ ṣe o o rọra o. ìyá àkànkẹ́ ó wí bẹ́ẹ̀ ó sì mú ṣẹ bẹ́ẹ̀ ìyá àkànkẹ́ gbogbo ibi tó lọ́kùnrin sí orí ó máa tibẹ̀ jáde fún ẹ ọlọ́run wàá bá mi dá àwọn ọmọ tiẹ̀ náà sí òun rèé o òun láti gbàjọ yìí o owó ń ro owó alátani ní tá a fẹ́ fi ṣe ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa ibi tọ́mọ mi gbé ń lọ ìrètí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run ó kó wálé wá bá mi a àkànjí orí orí rẹ ti ẹ̀ sọ rí òun ló ti délẹ̀ yìí gbogbo bá a ti dùn lọ́tún tá a dùn lọ́sì ó sì ṣe rẹ́gì ti dábẹ́. Èkó two more sons. Ẹ̀gbìn ẹ̀dá pẹ̀ súnmọ́ nú, wole. fẹ́ ni suru. ẹni sùúrù ìwọ ni ẹni sùúrù. Àwọn oní bírèkì. Àmì àmì o. Èkó Èkó Èkó. Ọjọ́ kan jókòó wájú. Ọjọ́ kan jókòó wájú.

mọ mi ẹmọ kẹ ẹmọ mi ẹmọ sunkún. ẹmọ ti sunkún mọ ẹmọ ti sunkún mọ eh, sórí bó ṣe ń lọ ìlágbára lọ́wọ́ lọ́wọ́ pàdé aláàánú. àwọn wa pàdé aláàánú wọ́n tún ṣe ọ́ láàánú. torí kéèyàn pàdé aláàánú ọ̀dà bí kò séèyàn láàánú. bẹ́ẹ̀ni aláàánú tó bá pàdé yóò ṣe ọ́ láàánú. àmín Ọlọ́run àmín. mọ sunkún ẹ mọ sunkún ẹ. ẹ ṣe tí kò eh, dà. Eh, Àjàní hmm? ilé dọwọ yìí lọ́wọ́lọ́wọ́ tí mo bá ti dé lóyìnbó lọ́wọ́

tó o ti rẹ gbọ́. omi ojú rẹ fún ìpò. ó mọ̀ tó dúró lójú ọ̀nà mọ́ rí. àìwọ́ jẹ́ bí máa lò ní. mọ́ta jẹ́ gbọ̀n fún tó. yóò ń teko ni. bàálù òde dúró. ẹ tọ́jú màámi o. wọ́n máa sá àṣẹ lọ. wàá máa fi ẹ lọ. kí ló dé ah, kẹ́ẹ̀dì kan. yóò sanwó fún ọ. yóò sanwó. ìlànà tó fún ah, ah, eh. ètí máa lọ. ọ̀dà tẹ gbọ́ ẹ wo ẹ má fi lé mi lẹ o tẹ gbọ́ gbogbo ìgbà ni o. ìlànà tó fún ọ. ọ̀sùnkún bá ike owó ti dé o. àjàyàn ọ̀rẹ́ mi mọ̀ ń bọ̀ o. tọ́ bá bọ̀ tán kó o jiná o. ẹ mọ̀ lẹ́ ẹ lẹ́ o ẹ pẹ̀lẹ́ o sálàáfíà rẹ wa àwọn aráalé ń kọ́. àtàfíà la wa. Àjàní. ẹ káàárọ̀. irú ìbéèrè wo ló mọ ń béèrè náà orí kùkù adìẹ ló wọn òun béèrè pé síra jájá ni wọn ni àbí rẹrẹrẹ ṣe eléyìí ju ẹni fún wọn wàrà màlúù ní nígà adìẹ ní ń tà. Ah, má bínú gbogbo nǹkan ni wọn máa fẹ́ gbà sódì tiẹ̀ ṣé ìbéèrè tí kò ti fàjà ní tí yóò bá yé èèyàn gbọ́dọ̀ béèrè náà ni. ẹyin wọn ń ta adìẹ wọn sì tún ra adìẹ. adìẹ ṣé adìẹ ti Yorùbá lẹ́yìn rà ni àbí ti Fúlàní. ọ bàbá ọkọ mi ọmọ sí ilé ìtawé mọ́ ọ̀rá ń bẹ̀ bẹ́ẹ̀ ni ò sí ìta ìta àrà àti gàrà bẹ́ẹ̀ làrà àti kéńdérí àti tòyìnbó pàápàá àràpọ̀ ń gbogbo ẹ̀. ajẹ́kọ̀ bẹ́ẹ̀ bá rí tòlótòló àti pẹ́pẹ́yẹ ẹ̀ mọ̀ rà nù. rírà ni. ẹ̀bẹ̀ bá rọ́lóńgì ní nǹkan. nígbà wọ̀ lọ́nà mi gbogbo ẹ̀ mọ̀ rà. béèrè tiẹ̀ náà pọ̀ nítorí bá nílé tó fẹ́ tà fún ẹni kó gbé jáde. ṣé ṣé kí n má sọ̀rọ̀ mọ́ rárá ni ó dáa náà mò ń bọ̀ jàre mò ń bọ̀ sẹ́gbọ́. ọ̀dà ẹ mọ̀ pẹ̀ òbòdó yà wà fún bẹ́ẹ̀ yà kankan lẹ́yìn náà o kò lè dá o. ọlọ́mọdé ọba jẹ. àjọ ní ẹ̀bọ ní. ẹgbà èlò lẹ́lẹ̀ ra adìyẹ méjèèjì. ẹjọ náà ṣe òǹtajà bí mo sọ pé iye báyìí ni wọ́n ta ibẹ̀ wá ní rajà rajọ́ sọ pé iye tó wọ́n san lélẹ́yìn ẹ̀yìn ni ẹ ti yẹlẹ̀. iye tó bá ka mọ́ yín lọ ẹ sọ iye tẹ́ bá lè san ni ẹ sọ a ní ń dẹ́yẹlé kan fún ìdí ẹ̀ kan fún yín ìyàbá ni lọ. orí ìyàbá ni wọn ṣe àṣẹ nǹkan wò ẹbẹ ló gbé lórí ilé mm. kàṣákàṣá ni tọ̀hún fẹ́ jọ àṣà eh. àmọ́ kì í ṣàṣà. èèyàn dáadáa lèmi náà èmi amọ́ra dáadáa ọ̀rẹ́ yìí náà pilẹ̀ mọ̀ pé èèyàn rẹ ni mí níbi ọjà rírà mm. kì í dáadáa. ajẹ gidi ni ajẹ gidi ni. Eh. ẹ jẹ́ báyìí fọ́ọ̀mù. ẹ ṣeun ẹ ṣeun. Eh. ah ẹ jẹ́ wọ̀ jẹ́jẹ́. ẹ rí i pé wọn pariwo hmm. ẹ torí pé olówó wọn ló kó wọn ló fẹ́ tà wọn. a di ẹlẹ́ra ibẹ̀ rí tí wọn pariwo bẹ́ẹ̀ ṣe ń kún ọ̀nà kùkú ni wọ́n á lọ wọ́rọ́ bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ ń fún ọ lóúnjẹ. ẹ alákọ̀wé ní sí wọn gbogbo ìbò ni ẹ gbọ́ bá wọ́n ti sọ fún ọ pé sọ̀tọ̀ ti sọ̀tọ̀. ó ti dé bọ́rẹ̀ mi. Ah. àpò márùn-ún adìẹ wọn tó báyìí ah, adìẹ méjì péré. Hmm èyí mo sọ pé ìyàrá ẹni mi èyí mo ra ìjà jẹ. àbájọ ah, tí mo mi fi sin adìẹ mo mo fẹ́ràn adìẹ hmm. àfọ wọn ni mo fẹ́ràn adìẹ wọ́n sin adìẹ kú ni hmm. tẹ́ bá rí bí odidi àgbo adìẹ báyìí ẹ lè ra. wọ́n rà ẹ̀rẹ̀ agbáde. Ah, wọ́n rà n ò lókun n ò lódò tí ìṣẹ́ náà lè látàárọ̀ ọjọ́ mi. tẹ́wọ̀ láti ẹ̀ ni. tẹ́wọ̀ mọ̀ pàdé ẹni mọ́ mi sì ti wọn èkú ni. níbo ló wá kó sí níbo ló wà. mo jogún adìẹ rẹpẹtẹ. níbo ló wá kó àwọn adìẹ wọn sí. kí ló dé tó ń tẹnu mọ́ bolówà bolówà bolówà ọbẹ̀ ah, lọ jí nkó ni sọfẹ̀ lọ jáde ẹ̀mí kó ni ẹ dákun ti ṣe ẹ lè ráyè wá láàárọ̀ la. kí ni ego mi ṣe É mi ni. ẹ jẹ́ tètè jí wa sẹ́ni bẹ́ẹ̀ bá tètè jí wa ó kéré pátápátá ẹ bá díẹ̀ tó mẹ́ẹ̀ẹ́dógún àbọ̀gbọ̀n ẹ̀yin ní kẹta àwọn òbí lọ. Ah, bàbá ọkọ mi kú ilẹ̀ bá sí mọ́ báyìí láfẹ̀mọ̀júmọ́ hmm. èmi lẹ rí wọn kò dé tán. ẹ̀rọ ìbí ọ̀wá ni yín ẹ̀rọ ààrẹ àti yàrá wẹ́jọ́ dáa rí. ẹ̀rọ o.

ìyẹn fún gbẹ́ni. ni hmm? kó o lọ dé lọ́dọ̀ ọmọ tí ò bá lọ́kàn jọ àmọ́ bí irú ti abáyé tó jẹ́ pé ìfún lọ̀rọ̀ ni á wọ́n hmm. kò lè ṣòfò. Hmm. ṣé alọ́kànjọ ah, ah. ah, à? èmi ò ń bá alọ́kànjọ èmi ò bá wọ̀ bíi ani. alọ́kànjọ à ẹni tí ọlọ́kànjọ́ àni ọmọ jẹun bí àǹgbọ̀jọ́ ọkú báyìí hmm. alọ́kànjọ́ àwò táàbà rẹ ní búwa jẹ́ àbúrò àwa o táǹjọ́jọ́ là mọ́ wa mọ́ oúnjẹ tínú wa ń dùn. oúnjẹ ti wá dé níbẹ̀ àwọn àgbà tí bọ̀dọ̀ ní okun la fi gbé títà hmm, láti eré ìtọ́nù sùn kí ni wàá yọjú sẹ́gbọ́n mi ní bàbá sí jù díẹ̀ kó ní òkú jẹ. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ọ̀hún fún bàbá sọ̀rọ̀ tẹ́yìn ní láàrin abájọ ń dọ̀rùn ní pọn ìyọ́ bọ̀ orí sí àní hmm. mo sùn ah. mí ọmọ pé oorun tá a máa dùn àtẹ́gbọ́n ọmọ fẹ́ sí yàn ní yẹ́ẹ́ máa sùn báwọn nígbà tí ìwọ́ bá dé èmi yóò ti sùn bọ́ ọ̀run tí mo fẹ́ sùn a kàn sí ń gbẹ̀kí gbẹ̀kí ni a bá kébù lọ. Ah, mo lọ tún mú kíní lọ. ọ̀hún tó wá kò tí ń wá bílẹ̀ ń bílẹ̀ kó kó tó ń gbé àtọ̀dọ̀ rẹ̀. ó fi kíní lẹ̀ ṣé mo wá bẹ́ẹ̀ bọ̀ ọ́ ọmọdé ah, ojú tì mí ni. ọlọ́run ló ju wa ọlọ́run ló tu ọ̀dà ló ti lọ lọ́ọ̀dì bẹ́ẹ̀ wáhùn. ọmọ o èèpẹ̀ dàgbà o. bóun ni o ṣe wá pẹ́ nílé báwọn. ẹ kò lè dáná là káàkiri. ẹ kò sí ní bàjẹ́. àṣẹ olóhùn mm. ẹ bóun ni ìwọ náà ti ṣe tán. ǹṣe ah, ah, ni ṣe tán mi ò ọmọ pé mi ò sí nǹkan ṣé <laughs> bá ti yá o ti yá nù. ẹ ọ̀dà kọ́lọ́hún wájú ọwọ́ ọdẹ lónìí lóko. àwọ̀ ah, ti dẹ̀ <laughs> mọ́tò máa dá nìyẹn padà mọ́ mm, mm. ọwọ́ dídẹ kẹ̀ ọwọ́ ti dẹ̀ tá mú nǹkan wálé. dìsẹ́bà á ti yá ìsẹ́ yá o dìsẹ́bà á ti yá o yá o. wá. kókó. ìdè ìdè. kókó. ara máa fọ́ kínní yìí. kínní. gbàgbàdo owó rẹ̀ báyìí lè tán nìsín agara dá wà nù. ṣé mo ti tó ń fọn jù báyìí ni. wo tí ọba pọ̀ lọ́wọ́ mi kí n dálẹ̀ báwọn àwọn adìẹ ò ní wọ̀ wọn lójú o. ẹ sáfọ̀ gbọ́n sí ọgbọ́n ni kò fún. ṣé àwọn adìẹ láti bàtà ti ń fọ́n ọba tá à ń fọ́n yìí náà gan sọ́ra adìẹ kó jáde ni. bí ìgbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń bẹ ládùúgbò ìgbà tí ń dà láàmú ni. ní òun ò fẹ́ yé mi wọn kọ́ mọ́ lọ jẹ́ pé bóyá àbí àwọn ètò ń jáde wá látinú gbówádà àwọn adìẹ láàmú ọ̀gá o. kókó kókó kókó kókó kókó. wọ́n jáde ẹ̀. kókó kókó kókó. ẹ̀rọ bẹ́ẹ̀. dábàá kọjá lọ. bọ́lá bọ́lá. ẹ jọ sá kọ́. ìbọn mi ìbọn mi ìbọn mi ìbọn mi ẹ jọ. bọ́lá ti wá. sẹ́ni sẹ́ni àwọn àwọn àwọn ará jẹ ni. ará jẹ ni. ẹ mọ̀tà ló ń jáde à ń ta jẹ ni o. ìyá sẹ́ ń pòfó lọ́rọ̀ bí ọmọ mú báyìí. ayé mi ò mú un náà jẹ ń pàdé. ọ̀dà tó bá pẹ́ ara jẹ náà lẹ́sẹ̀ ẹ mú mi nìṣó mi tẹ̀ tẹ̀ àwọn ilé ẹ wo ẹ wo ẹ lè sọ̀rọ̀ ni dáadáa dáa ti agbára yín orí burúkú yọ yín lẹ́nu ẹ wo sẹ́rí sẹ́rí àṣírí yín ò ní. Ah. èyí tó bá ṣe bí olórí burúkú náà yín ń ó yín ah. bẹ́ẹ̀ bá. Ah. ẹ má yìnbọn o ẹ má yìnbọn o ẹ má yìnbọn o. dábàá kọjá bọ́. sẹ́rí sẹ́rí àti àṣírí wa ti tú sí yín lọ́wọ́. Eh, eh tọlọ ẹ mọ ẹ mọ tún náà sírí wá ń gbà ńlá ẹ bá dá bá sírí bò wá ẹjọ ẹ dákun tọlọ ẹ wò àṣírí ẹ̀kọ́ ni. ẹ̀yin méjèèjì ẹ níṣòro wàhálà ti ń bẹ lórí ọ̀rọ̀ yín báyìí ni pé kẹrù agbẹ́kùkù jẹ́ tẹ̀sán àmọ́ sọ wájú balẹ̀ èyí tó bá kọjá bẹ́ẹ̀ wọ́n fìbẹ̀ tú orí ẹ̀ ká ní wọ́n ni ó pè. ẹ bá gbàrú wa náà ní gbàrú lọ ṣé gbà tá a bọ̀ sẹ́nu mo gbé kòkó wa ni. èyí gbà sẹ́ni tó mú dandan ní kí n á gbé wa. ṣé ìwọ ni kò gbèjà rẹ. gbẹgbẹrẹ wa gbẹgbẹrẹ wa o ti pè o ti pè gbẹgbẹrẹ wa. ẹ ní wá mọ́. yé ẹjọ ẹjọ ẹjọ gbogbo ń tó lè ọjọ́ kan tó lò. ẹjọ ẹ máa yín ẹjọ ẹgbẹ́ wo ẹgbẹ́ tó bá yẹ. ẹgbẹ́ wo ẹgbẹ́ tó bá yẹ tí bá tún gbẹ dákun ó fìbọn fún orí ẹ̀ dànù ẹgbẹ́ o ẹ ní kankan lẹ́yìn pé ẹ gbọ́jọ́ ọkùnrin báyìí eh, eh, ah, eh, ikú ni. Ah, abẹ́dàkùn ẹ má yìnbọn torí ọlọ́ bàbá ẹ má yìnbọn. bẹ́ẹ̀ bọ̀ tààrà àdúrà ọgbẹ́dọ́gbà. àmọ̀kájọ látayọ̀ ìjẹ̀bù ọ̀rẹ́ mẹ́ta wèrè kan. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta òsì wí kan àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní ló ń bàyè ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú wèrè kan kí dá wọn gbọ́ kí dá wọn lù tọ́mọ funfun fi láronú ọ̀rẹ́ mẹ́ta wèrè kan orí gbẹ̀yìn ọ̀rọ̀ ó gbóyè olóko àdá ọ̀rẹ́ mẹ́ta wèrè kan. fẹ́fẹ́ yin àdàmì roko kan sọ́n kó ń gbọ́ ọ̀rẹ́ mẹ́ta wèrè kan. àdúdú níṣẹ́ Elédùmarè kò sẹ́ni tó lè yé mọ̀lẹ́ ayé ń kánjú ẹ̀dá sáré ayé ìràkìtẹ̀ ọmọdọ́là lọ́dọ̀ ẹni wọ́lá ìràkìtẹ̀ ọmọdọ́là lọ́dọ̀ ẹni wọ́lá ó nìyàn ṣiṣẹ́ bí tẹrú fọkọ dẹ́ni ọlá ó ń daṣọ fún ní kòtò ń fani láṣọ yẹn ojú la fi ń mẹ́po ẹ̀rẹ̀kẹ́ la fi ń mọyọ̀ oúnjẹ tó bá mi ayọ̀ ni ojú la ó fi rí ọlọ́run rè dáyé máa ti múrun ẹ̀dá máa yá orúkọ màrè bí kí bí ẹsẹ̀ rè ń sáré ẹlẹ́yà ilé tàbí kọ́mọ ìrìn ló ní àwo ọmọ alárẹ̀ àkọ́kọ́ lẹ́rẹ̀ yẹn. ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta òsì rí kan àdìtú ọ̀rọ̀ ń wà rẹ̀ ní ròǹbàyé ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú èrè kan kí dá wọn pọ̀ kí dá wọn lù kẹ́mi funfun fi ládùrónú ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ kan orí gbẹ̀yìn ọ̀rọ̀ ó tó yé olókùú àdá. ọ̀kadà mi rogo kọ́msán gbòǹgbò. ọ̀rẹ́ mẹ́ta rere kan ajáre láṣàlùwàlà ní mọ́ṣáláṣí ìkókò ìrìnàjò rẹ̀ máa rí ajú tó kù inú kótó àárọ̀ ọ̀run ni wàsáyé wa kiri ebìrìkò kéṣà ìrè bọ́jẹ́ ọmọdé a máa ṣeré òṣùpá ègún tó ní bàbá nílé lóko irú àwọn egun rẹ̀ máa ń jújà ìgboro kárìmúrọmọ ológodò àmà ìgbà tọwọ́ rẹ̀ àmìlọmọ ológodò kúrò nídìí àmúyé rẹ̀ kálíbò olókùnrin gbànàjọ àmà àbọ̀ ìtúpẹ́ gbogbo ẹ bóyá oníhun mi àgbẹ̀sán gbogbo ẹ oníhun mi àbèrè ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan ọ̀rẹ́ mẹ́ta wèrè kan olùkù mẹ́ta òsì rí àdìtú ọ̀rọ̀ ń wà ọ̀rẹ́ ní ròǹbáyé ọ̀rẹ́ mẹ́ta rere kan ọ̀rẹ́ mẹ́ta tiẹ̀ àwọn pẹ̀lú èrè kan.